من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أشهد بقى رمضان يوم متى إنني جودة 1437 هجرية أشهد جون نور مفح نور مجوح ìwọ̀dọ̀ 2016 ìkàràtò ayé ní akwálẹ̀ ojú ayé kéèbí náà aya ẹ̀kẹ́gbá fi kùlóbìnrin márùn-ún èyí sọ́rọ̀tún bákà náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عظيم بما كانوا يكذبون الله تعالى ينهي في قلوبهم مرض ولا من منافقي wa kwefi aya ìkẹjọ manya aya ìkẹla ẹnihi fi kúròbìnrin mọ́rọ̀dùn ihe dàmí munafiki bá ọ̀gáṣẹ̀ déhùn ọ̀gálẹ́kì déhùn yìí fẹ̀zẹ̀dẹ́hùn lọ́hùn mọ́rọ̀dùn takallahu ta'ala ìwọ́ ọ̀gá bùtú ọ̀gá ọma. ọ̀gá díhẹ̀dọ́má ọ̀gá ọga ìṣẹ̀dọ̀mí ìjìyàn lọ́jọ́ ọ̀gá lẹ́ṣẹ̀ díhẹ̀dọ́má fọ̀zàdẹ́hùnmùlọ́hù mọ́rọ̀dà ọjọ́ mẹ́fì ṣẹ́kà lẹ́mọ́ bùtọ́ọ́má ẹ̀dọ̀mí ìjì ìṣẹ̀lẹ̀ aláwọ̀ bùtọ́ọ́má ikirima kpaikọ ọhụụ ma ẹnihi mọ́rọ̀dùn ọ̀gá ìkìdẹ́dọ̀má aka àkàìṣì àríyá ọ̀gá ìṣe tó rúkàmù ní lúmá ẹmù láti kí ṣe ẹnu ọ̀gá ilẹ̀ gbìtìgbìtìgbìtì ẹwùn ìṣe tó rúkàmù ní lúmá kó ma ní ụma. dùjẹ́ yúnmá ọ̀gá lẹ́ṣẹ̀ dé ẹ̀rọ̀má dákàlá ọ̀tọ̀bárẹ́kà ọ̀tàálá ìmọ̀ gbogbo mú kó turukuma leba cɛma ma kamu ni kije ɲuma tɔba ɛwɔ yi kije ɲuma de don de ki munafiki lulu ba kose e eh, tukɔlɔ ya kamu ni kuma lɛ kuma je ɲuma kuma kɛnɛ ba ne ya tira yi ma a bɛ kɛnɛ ba ne ya siko kili ma a bɛ kɛnɛ ba ne ka ɔ mɛ lu du ka se masalaci ɔ ŋa sino turu a mun turukuma kan turu ne mɔgɔ ci abẹ́kàkí ẹ̀bàdókà ti kọ́lọ́ ọjọ́ ìmí iṣẹ́ adọ́kọ́dù yẹn tó dálẹ̀ àti mọ̀nàfíkà ṣe ń mú yìí aláwọ̀ta aláìní ọ̀gá dé ẹ̀rọ̀má sákò mẹ́wọ́gbọ̀ ọ̀gá bú ọ̀gá ẹ̀rọ̀má rẹ̀ pẹ̀lọ́hùn àdáàbùn alim àdáàbà yíwọ̀ ìyàwó tọ́jú ọ̀nà àdìdìmá tó dẹ́ àwọn àdáàbà alẹ́tọ́jú ọ̀nà àdìdìmá dá bí màkánú ìkìdìbò tó rọ àmà màmọ́ ọ̀rọ̀ ọgbọ́n àwọn dòrò èmi ẹni tí ìṣòro ti tọ́wọ́bà amẹ́rùkú ojú wọn ló ayé àdèlé yógún yóò mẹ́lẹ̀ aláwọ̀ tọ́báraka ọ̀tà ara ìnìjú àmì múnáàtì kìkì dùn wa ọ̀mọ́lẹ̀ yẹni hi fa'amma lèdínà àmàlú fọ̀zàdẹ́tùn فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون inda bai koga da ya doma ha. Wa'ammallabi na fi kulu biyun maradu fazadatun rijisan ila rijifin. فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون نعم فأما الذين آمنوا أبيكم أديمانكم أجفوا الوجوه فزيدتهم إيمانا Allah ha bi imani timani huma wa hum yastabshirun orun ge ma won na ke da ho oju nyo ba kama ne e hu ke do ron yi imani ma wa amma alladhina fi qulubihim marad abe ko gadi he do ma ko ga e do mi jo ga munafiki de he do ma fazidatuhum rijsan ila rijsihim taki ama ṣe ọ̀gá ìwá ọ̀nà àwọn bò tí wa náà máa yìí ìwá kìdí ẹ̀dọ̀mọ́lẹ̀ ìwá làwọn náà bò tí wa máa yún wa ìyẹn ọgbà náà máa ní ibi ẹ̀dọ̀ méjì ti fún wọn náà imebazi na plan ujame munafiki tudui ni beko mumaya mapa kiti munafiki ya plan ti ujima lakini ndio kumanya ma lakini mama kukwa bi hamune tetu luko kama lekiwi transfer to ola bomune tu ya hivi ane ya koshe ole iko ma ya kokuma kwa kuona ma o imamu maya mi mali mi tafsiri kibobo halitta yau ci taki anibi ko ku ya bu mai da kan yau ci taka anibi bola ngi ba ma do ta imami munafiki jali ya cuma hudun bi ko jole ga mudun mudun ki u mama yi yau ci budu yi taki ko na mai ge wa mi mali mi tafsiri ma ci duhi lakini yau ci shi hadith riwayat bukhari fa muslim sayyidina umar radiyallahu ta'ala anhu yin yun jojo wa do dama ami munafiki gere kama abuja mele kama kamele pa wali sallallahu alaihi wasallam yani akrahu an yatahaddatha al-arab na de jiji na tuko tetini didimin ture ba kama arabu go je ko kuma ajuja le bo mune mashini gbo kaki ama pa munafiki kuma dio mashini mu kini mu mashini kuma pa

ya ce hu dabali ẹwọ nílẹ̀ tí ìwà dẹ́gbàdù ìdó yìí ìhùn ikú yìí ìhùn lẹ kọ́lẹ̀ èèyàn lọ́mọ̀ ẹwọ gílẹ̀ ẹ̀kẹ́ bọ́ ẹwùn ikú máa dàlú wúnyẹ́ ojú ń pè àwọn discourage gòkè jáde kọ́kọ́rọ́ ọjọ́ ìṣe tẹ́bà ẹ̀ṣẹ̀ ń mú. máa ọ̀nà ju ẹ̀kútẹ̀ màtínì wọ́lọ́ bí ilẹ̀ mú kàtínì bọ́ kàtínì yìí àbókù màmá ọmọ ni máa

ama ma ya mu yujimu ni la ya'lamuna hikmata qatlihi lahum etetaki akipa ma ba ama mi ma en kama madeji akini ama ma kapiti ama mawaja aliko wa in wa anna qatlahu iyahum inma huwa ala al-kufr en ki ajemu ya akpa ma jika kini ali kafiri kama chini shi wala jenga ni akpa ma anabi sallallahu alaihi wasallam ta kiyaye en dugi a jenga mona ci ke la tebi dele ba isha avoid ni ini umirtu an uqatila an-nasa hatta yaqulu abaki hatta yashhadu la ilaha illa allah ma do da mi kuku jaba mo ne kuku ma bugu ate ba kuma shirka ki la ilaha illa allah wa idha fa'alu dhalika abaki fa idha qaluha ma ca ne cushi a banile kuma je kuma an lebo kuma je fa kalmar shahada asimu minni dima'ahu ma ya bi ma ma wuja bo wa amwalahu ma ko ma ja illa bi haqqiha da kike cupe ka ba ko ma aliji zakka ku sadaka turale ngi jina bi ko na mi munafiki do imada ale ko gbe mu leba alùkò mami munafiki kì mú má ejúkò ejú ibá ẹgbàlẹ́ ìmáṣí ni kó má parí yàn kó wọ́n ìdá kíra lẹ́kùn وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ Naam, alibogbangu. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون نعم والله تبارك وتعالى يعني وإذا قيل لهم شوكما كان من منافقين la tufsidu fil ardi mekpana na akpana ojo ebe ka ekoyi na ojo igbe kẹta takaluṣẹ́ ìṣòṣànà ojú ipò ọbí ẹni ọ̀fẹ́ bọ́ọ̀hùlù kẹwàá kómi kí dùhù ìṣòṣànà ojú ipò ọbí ẹni bẹ́ẹ̀lì ọ̀fẹ́ kẹwàá torúkẹ́kún yánẹ̀ ìyà ṣòṣànà ojú ipò ọbí ẹni ẹ̀wọ̀n kò máa dọ́wà náà ojú ipò ọbí ẹ ọ̀ṣí ẹ̀wọ̀n ikọ̀ ọjọ́ máa tẹ́lì ẹ̀wọ̀n kọjọ́ máa ní jù ṣẹ̀wọ̀n kẹ̀kí ní ṣẹ̀wọ̀n lẹ́ẹ̀ ẹ̀yìn máa dọ́ ànà ọjọ́ ìpàbẹ́ rẹ̀ ọwọ́ aláwọ̀ tàbárakà wata ala ya kawai ni wọ́n ìdá kílà lọ́hùn ṣe kuma kan hami munafiki a gini látú fìdú fil ardi mẹ́kíkpójá ànà ọjọ́ bẹ́ẹ̀nú kọlu ẹ̀hùn kan munafiki anya kàtíra gini inama náà musulihun àwáyé ànà ọjọ́ ń àárín wọ́n ṣe dáa

ìmáàlè lo owó ẹ̀yìn ká ṣeṣe yín ó jẹ́ oko ma yíyìn yàn oṣù ma bíbí wọn aláwọ̀ tàbárakà ọ̀tà aláìní àmà àlà ní ti kẹ́gbọ́ ìnáhùn homilmùsìlù àmà àmà ṣàbókù ma pa náà yọ́ bẹ́ẹ̀ wàlákin àmà láyẹ̀ pa náà yọ́ bẹ́ẹ̀ onígbòlùgbé máa ma léjọ́ àkálẹ̀ àmà a ṣe yìí ìdókù mẹ́ta oyána ọjọ́ àna ọjọ́ mẹ́kọ̀ọ́jọ́ lọ́wọ́ òkàgá ìlú oyána ọjọ́ kàgá kìlìgbà bẹ̀kú kàgá ọgbà bẹ̀kú kàgá ìjìta ìlú mụ. ọjọ́ àna ọjọ́ ìpàbẹ́dọ́mọ̀ ìzìnà ìṣe àna ọjọ́ ìpàbẹ́dọ́mọ̀ ọtẹ́ ìta àbẹ̀ àkúwẹ̀kẹ́ mụ. wallahu tabaraka wa ta'ala ni ala nitikegbo innahum amai humul mufsidun ama kana ojobe walakin la yash'urun ama mamdan wa banalen la wa idha وإذا قيل لهم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لكل الذين آمنوا شوكي جاء ما ما ديما نعم إيه؟ وإذا قيل لهم شنك كاماتنه آمنوا ما أخمى هذه إيمان كوجو كما آمن الناس دبالوك أمونك بابو دي إيمان كوجو شنك كما أخمى هذه إيمان كوجو دبالوك من صحابك بابو دي إيمان كوجو قالوا تغمينه ànúgbínú bẹ̀tí ni ká àwọn afíwádi imani káàdù tẹ́dọ̀nú kẹma amẹ́nà sùfàá dábàlùkà mẹ́ni dada amẹ́ni la dábàlùkà máa di imani ọgẹ́lẹ̀ mẹ́tí ni ká àfíà di imani ẹ̀lẹ́kọ́ tọ́wáì ni ẹgbàkalẹ́bù sallallahu alaihi wasallam ẹgbàfi mayókogún tẹ̀bùkù yìí

odu amagide ma ma oye yuti ma plan ti ene na ene na ya ka bi o ra oku mama ko ra oyo mu wa ba ma ya ju ya ka ni bi ya ju ya ile ju aka mo na o chewe ni yo la o ra da ko ogbo o ja ma ka firi ta ku ya odu ama pa ma le ba le bi ko bi bi ti ama won ya da le bi ti yo ti yo ha ba ju de eligo ma o ke to ba ka ma lo ama du bi e ama ya ju ya mama ni bi da wu ju le me aba yɛ mamɔ mamɛ dɔ ko ɔga dɛ ɔma tini da aba yɛ plani idu kuma ti kpa ko mama kamu ne ra taki bi be wɛ kpa ne bi kuma ama ka fɛ mama ne bi kibe le ko kpa kɛ tako yɔ mɔ la lɛ seju te jugi ne bi abo yɔ yi wa ye wusi ŋa ne bi sallallahu alaihi wa sallam ayi ane bi awɔ omu dɔ hunzeyi fa bi ne liyɛ ma yɛ ni ɛnkili ha kuru yɛ amma abuku ma shali lai ah, ba mi munafiki ma tin ami sahabi mi don wayo to ne duku ci eh, ah, munafiki wani sahabi ga eh ibu ile ami munafiki ma shi kuna huduma do yake mu mata ne alibi huduma do abi huduma do kuzi bayani ulzo jo abu el take ma ka munafiki ma shi no jo kamile allah kamile ki surati tauba ki وممن حولكم من الأعراب منافقون وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مرضوا على النفاق لا تعلمهم نحن نعلمهم فنعذبهم مرتين ثم يردون ثم يردون إلى عذاب عظيم الله تبارك وتعالى وأقول أدريهم وإيجي لغميجي يعني وممن حولكم إيه منكم المدى كامل الأعراب في أمارة به كويبا إيه منافقون أمي منافقين وديه مدى ما يا مدى مدى صلى الله عليه وسلم

pé abó medina abéhe wò medina bí ma ná abéhe kò kùmà wá àmì mùnáfìkì dé wò ma abéhe wò kùmà wọ́n wá ibá ìwọ́n nà mi mùnáfìkì wọ́n dé wò ma maradu alamnifaki abéle matanu alì mùnáfìkì ma láta alamuhu wọ́n níbi wọ́n náà sanu adibuhum marratayn anyada zaba uma oluba meji ile mi mamuma makama ojo na takada kumatuna kama ni rabbuna ila adhabin azim azaba meji mojo promise ngi aduma abojo promise ngi aduma allah ta'ala ngole tibi suratul ahzab ingonya sound warning ni yupayo eh ingomdunga bi munafiki omole yani la illam yantahi munafiqun لئن لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض والذين في قلوبهم مرض والمرهقون في المدينة لنغنينك بهم لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما تفكوا أخذوا وقتلوا تقتيلا نعم الله تعالى إني لئن لم ينتهي المنافقون أبيكم أشامي منافقين شامك ماما ماما هو دامن mama mɔɔdanun walladina fi kulubihim maradun maya be ko gade he do ma o gade he ama ama ki complete muna ma jo muna de ki padan e do ma muda do ma ci wa lu yo yo kama lu bu ma ya mi du muna de ki me o yo ati ma ho nu ma ho na le malele fama ho nu ni lanuhuriyanna abihim wa ka janibi wa ma ya ci tumola kenya kwa bụ mama achigili ka edu ya bụ mama alke anya kujala bụ mama achigili tuma la yujawiru laka fiha ma ngoba ni ka dudu kuwe da maji ni omedina dire gbe le no ma jaka na ya dudu kuwe to balu illa qalila to be ko yogwe ma ni ki je kuwe ma ngo yogwe to ma wole kuma tapa anya kugbe ma anya kum anya kugbe ma lu meluni ama ama mi kucho yote dujima amena amenushi mashi amena ama ma mashi aina ma tukifu boduku meluma usidu me umamu wa kutilu takdila kume pama iye pama ye kugwe mama fene kenekiti umama abo wehile oyo do da ngane biki ma me munazi gimu kipai e. ama ni biko ko tire ni akoko ma ngashadi umar bin khattab ko ai e. yeni hi tudegba kama rabo akinika kamu be kuma to che ko mama me ngi alule kuma che ne ko muka ke hi muhammad Akabu bu pa ama pa un piti ya un kuma pa ama maka ma kwele amune munabi kitan to tulale wa nabi sallallahu alaihi wasallam tu ko kuma madalen authority she wa ujani ko bojo tabaraka wa taala tuliki pa munafiki ẹnigbó tọ̀tọ̀ dáa láàmì múnáfikì àmáyámá kìdí ìkùránì ìṣẹ̀ nánà ìṣẹ̀ tẹ̀tẹ̀tẹ̀ kàmá ní kí akọ apanu àmá òwe gbé gidẹ́ yìí aláwọ̀ tàbára kàwọ́ tààlà ìmújú yé ma ìmúdó tẹ́jú gidẹ́ mú àhùmáma ṣeun kàmí múnáfikì ṣùgbẹ́lẹ̀ kàmá pàámi àbàpà kùmáfi ṣeun kùmá kàwọ́mà kì ní mẹ́wàá di ìmáni máa máa ní tó àlò mínú kẹwàá amẹ́lẹ̀ tẹ̀fà kima ni edu koji kɔlɔ ɔgegere ba ti akama be le yɔ e ɔwɔ e, e ka bɛ bɔ kɔlɔ amɛlɛ ti dada yɔ akanyɛ togbo lɛ tɛdzali yɛ le dugidi ɛkɔ alɛ ɛ akɔ yɔ mi adɔ ɛwɔ ke atsɛlɛ kɛ dɛ ba nabɛ kɛ dɔmɔ lɛ ba gbegbe lɛ ɛwɔ lɛ nukɔlɔ dɔmɔ amɛ do wɛ kɔ ana

لا يعلمون ماذا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله أكبر وإذا لكل الذين آمنوا إيه تكون كنجا ما قابك مع الإيمان دي منافقي يوم ما باجي كما شابك ما يجيك بوجو يومتي قالوا إذن كما يكا آمنا بين أمانكم يتنجيك بوجو ما تدي إيمان méjì mi kò mẹ kọla bó kò má kọla yẹ munafiki wọn múdà jálẹ̀ wọn nálẹ́ alánẹ̀gẹ̀dẹ́ yìí lókù ma wó kàfà àbà àwọn ilẹ̀ lẹ́lẹ́ yìí dáàbà wọ́n pa ayá lẹ́jọ́ ẹ̀fẹ́ láwọn ṣe lẹ́bí àbàdáwọn láwọn yọ tí wọ́n kàbá káwọn ẹ̀rẹ́ wọ́n ma wá rìn nílé bá kájú ọmọ alẹ́ lè gbọ́dọ̀ ọ̀nà àwọn ọmọ tó kù jẹun kàmẹ́ tí ó yé ẹ̀ríkó ikú ẹ̀rọ mẹ́rin lè lu ẹ̀pá ẹ̀fà ọjọ́ ìgbìmọ̀ náà kìí kìí ṣe ọgbọ́ òun ọdún gbé mẹ́ka mẹ́má jẹ́ pẹ̀ wọn lẹ́nibá mẹ́kọ̀ lẹ́wọn lẹ́bà àwọn ọdún mẹ́ka alùkẹ́ wọn lẹ́sẹ̀ fún wọn náà ṣe yàálè yàálè ìjùgbọ́n nẹ́kùn mẹ́kọ̀ lálùkùn àmọ́mọ́mọ́nẹ̀ kọ̀bàtàkà àmọ́mọ́mọ́nẹ̀ kọ́lá máa yóyọ yí hólù hólù kẹ́ àwọn onónù gẹ́rẹ́ ìfà kẹ́nẹ́ ha si bara ala wee mụka ba anụ kwukwuk ma ọ ya ọ bụ emụka bata ka mekwala mele ihe oge oge oge oge ihe na amalia oge inu na ka anyị takọ yoke ọdụ ọdị n'ihe ka anyị oge n'iha achi ga-akwụ na ngwuru ngwụcha na bụ nwa ihe mụnafigide ka ọlụ amanna idugbo ewe ọmọlẹ alẹ ju ẹdẹ kìdí ìmánì ohun ta Mamuda abi akẹrẹ bá mi ìbìlì ma àbúyá sàmì ìbìlì ma ṣe ẹ́ bí ma ná àmọ́ nẹ́yìn ma ihò alìlẹ́kùn ma ṣe yìí a ma wùtọ̀ àwùtọ̀ káàkiri àbílà ma ṣe sàmì mẹ́kùn ma kọ̀lọ̀ yọ ma wùtọ̀ àwùtọ̀ ìhùn náà zìkì àbílẹ̀ mahmud abi akẹrẹ bá mọ́ nẹ́yìn ma lẹ́ sàmì ma kà ọmọ àti ni ọ̀nà alẹ́kà máa yókù wáàzì yìí وكمان يقول ذاك نلا كما تي وين قلت كواجي هي لو انما نحن مستهزئون يما يجي اللي كاوي اللي مالي تا كما واجي كون كان هكا كون ولا شيء انا مالي تو اما ولا كاون دي ما ما في تكبي واجي يا جبل ولن يا كو ما دي قام بما دو دونو انما نحن مستهزئون انا معكم اما يجي ما دي جالي gbogbo amẹ́tí ya olóli mi kà máa máa yá gìlì gbogbo amẹ́tí sábàdà ya nẹ́ kà máa máa yá gìlì ẹ̀lẹ́gbó tó lálẹ́ àmáyẹ́sàká máa dùbí ìmẹ̀ sí yàn náà amẹ́mdà àti ọgọ́lọ̀ ẹ máa náyà sàbẹ̀lẹ̀ sí yàn tákà máa dì ní yúkà kà máa dùgbò abá tọ́ amẹ́sàmùnà ìṣẹ̀mẹ́sàmà pàṣẹ ayé abọ́jú الله يستهزئ بهم ويمتهم في طغيانهم يعمهون الله يستهزئ بهم الله تعالى إنه ونوايا تملو كدابي ìṣíyà kàmẹ́ àṣàmàdún kàmẹ́ àṣòrun yìí òun ányá àṣàmẹ́lẹ́ èṣìyà ọgẹ́lẹ́ àtàbà àtàbà ìbìlì ìmàlẹ́lẹ́ àṣíkàkì ni ó nẹ̀mọ́ ní ìbìlì algebili ide awo kaka eba won le bili eki won de yugede ki se yugede awa kolo eda yiwa ti hadith musnad imam ahmad hadith abu zaid al-ghifari radiyallahu ta'ala anhu annabi بالله من شياطين الجن والإنس نعوذ بالله من شياطين الإنس والجن نعوذ بالله من شياطين الإنس والجن أعطيني بقى كتب ọjọ́ kí tí àgbàdé àpá ìbìlì ìyá àlìjẹ̀lú máyé ìbìlì ìyó nẹ̀. àbúzẹ́rì ni lọ́rẹ̀fàrí oyè àtẹ́ni ni ẹni yàrá ó ń tọ́jọ́ wẹ̀lì ìǹsì ṣẹ̀yàtí jẹ́ wọn àmú ní ìbìlì mana rẹ̀ wọ́n ilẹ̀ wọ́n pé òun àdá àmá ìbílí ìṣe kọ̀lá ohun dúkìá kàṣùkọ̀lẹ̀ ibi ohun kìá pẹ́ òṣè ohun dúkìá ṣe ṣùṣe ò bá léwẹ̀ tí ní àbáyọ ẹgbẹ̀ àkùnlé ṣe bá ojíṣẹ́ ní òòrùn níṣẹ́ wọn màṣọ́ ọ̀là náà ojíṣẹ́ ní ẹ̀dọ̀ wà límẹ́lí adọ́ta lálọ́ káì eléyìí ẹwọ ìyá ogé kà máa tẹ́ ní ilé yìí kẹ́ dé dáradára wẹ́ ikú náà kàmátákà mamalu kàmá àmà dípẹ́lẹ̀ tó lẹ́nà mẹ́fì wẹ́ àkọ́ àkùrọ̀sí wẹ́ kẹ́ tẹ́ mọ́ lókè yìí kẹ́ kó tẹ́ pààlà báyìí na ọgbẹ́ ìṣẹ́ àmà lè já lídá ẹ̀dẹ́ ń sèpàdé bí àtúnwò àtúnwò ẹni kò máa tọ́ láyé wẹ́ àmúdóbá òun àjẹjẹ wẹ́ kakẹ́lẹ́kẹ́ tátòbí wọ́n bá yàáyáyù yàgádẹ́ lẹ́pá yàáyáyù yàdá máa kí ní ìbókùnmà tátòbí ẹna bá lẹ́mà wọn lẹ́pá ẹna ọgọ́nà ìpẹ̀lẹ̀ ọgọ́nà ayà àbókùnmà lé tátòbí wọn tágbà mẹ́lẹ̀ lẹ́dùpá wẹ́kùnmà tátòbí wọn lè wájú mi tòdálà níbi ẹni àátẹ́ nígbà kó túbọ̀ ọjọ́ torí kí tágbàdé akí ìdílé òun lè má aláwọ̀ àdọ̀ àdìsí agbẹ̀rẹ̀ máa ọgẹ́rẹ̀ lẹ́pì tí wọ̀yàmúdùhùn fi kóbò ya níhìm yàmàhù ìyá ńwọ̀hù máa nẹ̀ yàmúdùhùn ìyá yùmẹ̀rẹ̀ kàdánẹ̀ iya muddu shi fe ngane de al maddu e hita junga daga da tajwidi ma ki maddu e fe ngane gboro de ehe tirala o ya o ya humane gboro fi ya efe ni lama kuma ajele ba ya'mahu mo ma jamu ye koroma ke mo ma jamu je ko ma ke oyo ahme kadale kuma na mana kuma na lajiji ibrahim bi na ma ko ma now أولئك الذين اشتروا الضلالة فما ربحت تجارتهم وما كانوا مهتدين نعم الله تبارك وتعالى ينهي ما ما أمره كدانه شو كوجو يره كدانه با تكو يديه ولا إيو ولا إيو يك kene ka domo òun ya ya ni

ìyá àmúnẹ̀ pàdé ìyá àdìbàtà ìyọ léwu yóò gẹ̀ẹ́jà ikọ̀ ọ̀rọ̀ tákùn ní yàgbà rẹ̀ ẹ̀hùn kàkàkẹ́ dẹ́ bá wẹ́n ní adábàdá wẹ́n dálé géètì ọ̀dọ́dà tákùn ẹ̀kẹ́ dábà wà lùbọ́nà ọba ní àti ìdúró àti nìkọ̀rọ̀ ẹ̀hùn ẹ̀kọ́ rẹ̀ ìhá yìí kò ẹ̀ nẹ́ gbòkè ìhá yìí lẹ́kù ẹ̀hùn kàmí àdúsojú ìhá yìí lẹ́pà kó ńlá olùkáyébùkì wà ṣe máa yá ìwà advertisement wà ṣe yìí inú ìdìgí yẹn tẹ̀lé bí o tákìṣẹ́ advertisement ọlá wọn ẹ̀lí ẹni kọjọ́ níbi òtọ́ nà kóhùn wá ìjàkà advertisement ọlá wọn wọ́n wá ẹ̀hùn ún nàíjá ẹ̀hùn amúnẹ́yà máa gbọ́gbú aha ya ya

ẹ̀tọ̀ wọn kò ní àtẹ́ni àbẹ́rẹ̀ tí kò ń dùn lẹ́wọ́ àtẹ́ni jẹ káàrí yìí yìí bá lẹ́ oyé wọn àdẹ̀gbẹ́ yìí yìí yàgò ní oyé máa yẹ gẹ́gẹ́ lẹ́gẹ́ lóyí ní ìmúdàbílẹ̀ ma kọ́dọ̀ kan ibùdó lè dédé yìí má bụ ni wọ́n kọ́ lẹ́nẹ́lẹ́ ẹlẹ́lẹ́ ọ̀rọ̀ máa yá agba wele de duka tini ya tini ne ga lu ma tini ngele ga chuka da wele du ngabe laga ha ya bi mo di pati ya pati du gi ba ka ya ma tini ngwe pati yona ya ti yona ko yo ani be toru ko yo ki chate ko ba e ga bo o ka de mu al baraka de mu inawe mere ene ka nwa ati yebu ime ne leda ata ne yibu ene mne nwa ati wa kwa ime ne ta na kwa ene mne nwa ati bulega ime mne no bulega ene mne nwa ati dagba abiche abije biuji tere gi eda bi unye e gba ne oko ke akuda ga ne yo na hama ya wa wa ru gari ke du ke ke de ke du ke ke de ke du ke ke yo ko e na lu 25 fun na ha e anyị akpati ụdị oti gidi gbogbo ma aka nka dako ya depe kini meru gbogbo ma shiwazi ene ki ma jayi gbogbo ma shiwazi ku bini ba ishi ni meru gbogbo ma shiwazi oge ati ni girutona ega hụ deho eho machini di ya machini gide ishi ni chari ziki oyo jeun yo ya ne ya bi o ma ha yi ya ne la ya ide gbogbo e won promote ko mo e mo ọjọ́ àti náà mọ̀nà àrígá jẹ́ ní yàtí náà mọ̀nà abánilẹ́ òrùlẹ̀ mẹ́kánìkì olúpá òmùkú yìí ká á dé owó òdòdó gbogbo máa ti mẹ́kánìkì akọ́lá kọ́lá kọ́lá kọ́lá òun náà pìtàkà máa ti wáàzí òwú gbogbo kẹ odó ìdẹ́gbò àríká tí ó gẹ́nẹ́gẹ́dẹ́ akọ́lá apìtàkà máa ti wáàzí bá ọpọ̀

ẹ̀hùn tó mù kẹ́yìn àkà àwọn ọmọ ẹ̀jẹ̀ kọjọ́ kọjọ́ àti nínú àti ní ẹ̀hùn ẹ̀hùn sì bá dé ẹ̀kẹ́dẹ́kẹ́tì ẹ̀hùn tó kọ́rọ̀ ẹ̀kẹ́dẹ́kẹ́tì ẹ̀ à máa tó nìyẹn dẹ́ abẹ́ kí à máa dọ́jọ́ dún kàmì dẹ́ sẹ́kùn máa nínú lẹ́tẹ̀ kẹ́bẹ̀rẹ́ abẹ́ ká òde à máa dọ́jọ́ dún kàmì yá ká abẹ́ kúdé à máa tó nìyẹn yá ká ẹ̀mú yìí nínú ìlú ọdún àbẹ́yẹ̀kẹ́ yìí hùwà yànnàmá ẹ̀hẹ̀ẹ̀ ọyẹ́ wájẹ́kẹ́ ìnìyàn mẹ́tọ́ lọ́kọ́ náà kó nkì lọ́la nkí kọ́là kọ́là ẹni bá lẹ̀ nìkẹ́ wù yẹ ẹ̀hún kẹ́ ẹ̀hún kẹ́ ẹ̀hún dúkà máa jẹ́ àti ibà òun ẹ̀jọ̀ kàtó gbadọ̀ bá omi àbẹ́kẹ́ jà òun ẹ̀jọ̀ kàtó gbadọ̀ omi. sí ọjọ́ omi bákàrà ọ̀kàtí bákàrà bákàrà mi 1992 1992 bákàrà yẹta alhamdulillah ẹgbẹ́ kò mẹ́jì bá kára ẹwà oríjì sára fàtàkùnrin ní ẹgbẹ́gbẹ́ ẹgbà kò mẹ́jì bá kára ẹwà oríjì sára fàtàkùnrin ẹwùn idúkẹ ẹgbẹ́ bá jẹ́ àkílì àmáàlì ní inú àmáàlì

n'abịa ka ịdị n'obodo eji jagbo na aba ẹni edo emu ụdagbo ẹni ike amụ ụdagbo che ne nwa emele ga agụ nke nwa nkọla amụ ụdagbo na nke ya uche onwe ha lụ okwu nwa elitukwu nwa ya uche onwe ya uche lụ nwa n'ebe onye omele dị na

alhamdulillah nga ya nwunye kuyi nge de nge na yogina bagre nge noya nge noya amoya yo Amụ ya ke ogecha. o ye chugili eligo udale agere en ke shita ma ama mani giro kani ko chao gere kuwa yo ye yo akwụkwọ kota iju ala de kata ku churuka

tee ya ya ka obi agbaghị bọlaka ka anyị ine ga atọ gị mmadụ mụrụ niile ihe ụmụ agbaghị edịghị ama denwudego ka ọjọọ edịghị ama chebọ abedịghị ama dojọ dụka ihe ya ya ka allah ta'ala ma ma ma ọ̀kàtúlẹ̀ ẹ̀lẹ́bọ̀ ẹ̀lẹ́tukọ́lọ́ ẹgbàkẹ̀gbẹ̀ bákàrà ló yára ilẹ̀ ìlú ìjì 1960 lè gúrú ní ẹ̀gbẹ̀ bákàrà ìjì 1940 àbẹ̀bí 1914 ohun ẹ̀kì bákàrà ẹ̀ǹkẹ̀ ẹ̀ǹkẹ̀ gba ẹ̀ bákàrà lẹ́lẹ̀ ẹ̀ máa lè gbẹ̀rún lẹ́tẹ̀lẹ́tukọ́lọ́ ìwọ́n di wújà òye ẹ̀kọ́ yára àwọn ẹ̀kọ́ ìkẹbẹ̀rẹ̀ ẹnẹ̀kì àwọ́lọ́ nínú kìdí

ìyàwó dí ọ̀tákàdá arahikul maktum yìí sàfihànláhì al-mubarak fúri ìdí ọ̀tákàdá lẹ́lẹ́ máa ní alùkí màṣínì tínú òkú àmàdọ́ màṣínì tínú òkú àmúlẹ̀ ohun máa òkú rí ohun kìdẹ́ máa òkú rí bá ohun ti tábà ṣíṣọ ọ̀rọ̀ ọ̀rọ̀ èyí ni alùkà má bàpá máa tó kó wí tó máa ìtumá yìí

ama hukun lima mo ikan anabi sallallahu alaihi wasallam akinihi amda ali oku na ba na yo ohun ya taba so mamadanu bi ataba jaleji mamadanu bi ataba su koro yo lu mamadanu eyin ni yin goro eyin ni yin ko anabi sallallahu alaihi wasallam ayinihi adili o pa ogun ni aljanna ba ya ngonya nya to ba mo yile me kumede awa alukado du alkukun tane taba yo ba maliga mi mi ngaba ti aljanna ichi o mamadanu òun mi máa lè fọ́lá mi ní mímí fatia tàkì àbẹ̀tẹ̀lẹ́ máa ń kìí bákàrà àgbẹ̀ kìí wọlé máa ìmáàlì mú èyí nìyí di ìmáàlì yìí àmọ́ abẹ́ mú dàmú dojú ọ̀gẹ̀já ní di ìmáàlì bá àlìjẹ́ náà yá rẹ̀ alú tó dẹ̀hùn ọrọ̀ ohun ti wọ́ ibá dị oúnjẹ dẹ́kọ̀ọ́ yọ ìwọ̀n níbi gídàbí akẹrẹ̀ bóde òun lórí ó na ló yẹ àbíkẹ́ àwọ̀rọ̀ àbábẹ̀ẹ́wá yẹ àmẹ́rẹ̀ ẹ̀kọ́lá mú àmẹ́rẹ̀ ọ̀pẹ́ ọkpọ ọgbọ́n lẹ́la kámẹ́wọ̀n òkúlà máyú kámẹ́mú kó akúnwá ìṣòro sí gábà táwọn táwọn pàmẹ́ ọwẹ́ máa kẹ́ ọmọ tákùn kẹ́ ka yẹ àjàkà ọlọ́ọ̀wẹ́ ìhà ọ̀run lòdì ó déyé kókó kẹ́ àdáde kúgbọ̀n ọlọ́wọ́ fẹ́ni lẹ́wẹ̀ abáyọ eré ọlọ́wọ́ ọrụ kì í àgbẹ̀ jìkà kí ni gbogbo ọrụ Ọrụ ama ebe igide ebe ama ọlọ ọgụ ọlọ ọma chefe ma ni be ode echegen ma ni be alijenu echegen ma ni be aji echegen ma ni be oluloko echegen ma ni be okpọrọ ya ekwuma agbagụmadụ mi abakwuma agbagụmadụ tanwụla torí gịnị ka ebuma bakara tema wọn deme wala ruwe ima na isa iha akida isa iha ko ma ne to amma da imani wa idha khalaw ila shayatinihim famda muda bitubo ame bilima qalu inna ma'akum fa mi ubi me gamade maduba makwa uguma sujoji maduba makaziri uguma sujoji abeju meji de anabi sallallahu alaihi wasallam ayini abeju meji iyawa ojo na una eju meji maduba ojo na yo ذل وجهين في الدنيا ياتي يوم القيامه وله وجهان في النار ene duki tabe yumeji ngi cheji lai ineje ke dunga ma pali ineje ke dunga ma nchoshili wọ́n sàbàpá ẹ̀yẹ̀ mọ́sálásí ẹ̀ẹ́dọ̀kọ́nú àdánù ògbó ẹ̀wà àwòkùsùnà àdọ̀kọ́nú àdùnú ògbó ògbó ń tẹ̀lé ìkẹ̀ẹ́dẹ̀ yíkẹ̀ẹ́dẹ̀ wọ́n àdọ̀ àṣìṣe ìwẹ̀ gbogbo àmì fámẹ́lì ìkẹ̀ẹ́dẹ̀ wọ́n àdọ̀ àṣìṣe ń bàbá ìkẹ̀ẹ́dẹ̀ wọ́n gbogbo egbugbo ma ma ka kaadụ anyị ni ọna ọgwụgwa pastọrọ pamụ na pamụ ya zelu wọ jehe ni fidu ni are abeju meji egbakede hile odu wa adọ kọ nwa mọ ihe ohun ma chọ ogwuta ma ọtụgbọ ma ike gbadọ asọsi tẹun ṣe ẹnẹ kìí ṣàbàpà kọ àdọ asọsi àdọ kùránì ma

ويمدهم في طغيانهم يعمهون اولئك او شباب وبياك اولئك الذين اشتروا الضلاله بالهدى ابيلبا امي منافقي اشتروا الضلاله مامور الى ان مالكي اما للايبا الم انه يكدو من لا تكنك بيه وني ilakuma launyi ngokuma lilaku ina ngokuma ngene leo mo e o maru tomo utona mama utona mo mamu utona maru tane omo tagu mami la gba mamu duyi na du palo ki la ishtara gu dalalata bil huda mamu to na mamu du palo ki la bi ha yale shewu ke mudi oto ni iwe ohun edu palo take يعبدون إيه وما كانوا مهتدين نعم وبكما ما وما ما جلي هيا لني ongun yi ma ma wace ko kuma tona mace ne yau tuju ma da مثلهم كمثل الذي استوقد نارا فلما استوقدها مثلهم كمثل الذي استوقد نارا فلما فلما أضاءت ما حوله ذهب الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون الله أكبر

ìṣe ni ilé àmọ́ ìyàwó mẹ́ ìṣe ni ilé àmọ́ mẹ́ màṣí ní ilọ́la ma ẹ̀ṣù bí wọ́n dẹ́pa ma a màṣí ní ilọ́la ma yìí kìtùgbẹ̀kù máa dùn wọ́n náà ìṣèkù káàkiri máa tábà tètè zahaba allahu bin ori tako ha nẹ̀lẹ́ ọyọ wọn amúdù wa

kẹ̀kí ní ikú bẹ̀rẹ̀ ní yáà dínà ọjọ́ kẹ̀kí ní ikú bẹ̀rẹ̀ ní yáà máa ṣàdínà ọjọ́ kẹ̀kí ní ìṣọ̀kẹ̀kẹ́ ọ̀yẹ̀ ẹ̀kú kùránì ọjọ́ ẹ̀rẹ̀ ẹ̀kú tẹ́ oṣù tí ìbìnàbá ufane kojo duwe uji kelma shahada ke ba oyo da muhane wudu dhahaba allah bi nuri oyo muhane

sẹ́ńkú ní kàkàyà mẹ́ta gẹ́nà gẹ́gẹ́ ẹ̀rù yíyú fọ́fùmílà ẹ̀rù jù kúrò ẹ̀nà ọgẹ́lẹ̀ mú ńlá mẹ́ níjú àti àwọ́dà yìí rẹ̀ ojú yẹ múnáfìkì rẹ̀ ìlà yìí múnáfìkì ẹnẹ̀kì má ṣàpà màmátán òun àìka tọ́nà tẹ́nẹ̀kì ṣàpàtàkì èyí àpàlà a máa se bà a ìmọ̀ nínú àdínì òyà ị lẹ́dà tọ̀tẹ̀mkẹnọ̀gí ilẹ̀ mú ka ni òun ti tọ́nà màmàtà òun ní kí ká tọ́nà tẹ̀ní ìgbìdẹ́ ya tọ́nà sákì ji ka ka ẹ akétíjì ẹni kétí òun tẹ̀ka jí kálóhun tẹ̀ka kìṣà kálójì kì àṣà

ma ọ dàbí bèèyè lálẹ́ tí a tẹ́ hù tọ́nà rẹ̀ kò láìka أو كصيب هو نعم أو كصيب أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم في آذانهم من الصواعق أدر الموت والله محيط بالكافرين الله تبارك وتعالى ينهي kuma wọn gbùjúwé ojúwé máa múnẹ̀ ṣeun kí kàkàlì wúrú yìí ogbó ẹ̀túbí kó hàn ẹ̀yìn yílẹ̀ má bìrún mi lórí áwọ́ àbẹ̀kàkí ní ìlú òmúnẹ̀ gasɔ yibi mine sama omi aku ke aku jali omi aku ma dɔ sɔ yibi omi ekitsɛ nu kpa kabali ɔgbɔ ka ti tsi owe gele wo dako mana bilo dani awa nu ya gbama bena akukuta de mu kí atsida miti mɛgua miti mɛgua lo ya mu da ɛgbɔ ko itakpa dɔwɔ mi e aku ɔgi lɛ tsɛn k'i lɔgba nɛ omi ɔgi lɛ araba do akini sɔ yibi. ọlẹ́ kì àwọn kì àwọn ọlẹ́ kì àwọn dábẹ́ni àkítàlì yìí onígbòǹgbò omi àwọn nẹ̀ kì àwọn ojú onígbòǹgbò yìí yá dáṣẹ́ kẹtẹ́wọ̀n abẹ́ni kítàlì onígbòǹgbò lẹ́tún kẹtẹ́wọ̀n kì agbánú yọkẹ́lẹ̀ àrẹ̀bàdọ́ àkíní wábìlù فإن لم يصبها وابل فطل maka iji blọkụ na ebe ọjọọ omi ọgị lelọ ire ego idomachi gị gbeme ya aka aka ụcha unyi ekiche ndị ga enedago ihe ukeche gwomane ekeche gwomane gị nwoja na ele ịṅụ yoyoyoyo mgba nkwuli wabilun ne omi wabilun chenki alọ bema na acha duhari ba ungungu ne ile ba ere mu ngote na ade chati ojú àkínní abẹ kú mi ọgẹ́nẹ̀lẹ́sọ yìí bí maa. omi eku ma ayo ku yale ale omi gida ege ayo ku yale yi fihi zulumatun ehu omi gida eke alo eba esu bi romo omi ge alo ku yale yi esu bi sade hu mena ku jem ku mi anya alo ane ngo tu bi da ti gida o ka do ma ane ti pem ebubu yi wo igale ane dute esu bi sade hu mi waradun omi ge alo yi ko yale ba radun ngocha ni go bi mana okwabara egbe bo mi anya lo egbuka amune ko jara le wala madu egbuka egbuka radun de ile ya dukuta mune do wa barkun iho mi ki ango lo ko jale yi enwe keta ki ngocha de hun tomo wanya omi ja ne chu bi owo isa no kwabara ya ja no mo wanya yajaluna asabi'ahum fi adhanihim taka mi munafiki mamoma mamukotu nye hetima mamoma mamukotu nye hetima fi adhanihim min as-sawa'iq nuju ka uka je akwiho kwa banale umara sawa'iq nuju ka ko kwa bana ana hadara al-maut ukuku umashi umakotu yeti wallahu muhitun bil kafirin

àmì mùnáfìkì ẹ̀hún mẹ́ta òun ṣàdéhùn àmàlẹ́ oṣù ọjọ́ kì á wà wáàzì kì á wà ayakùrá ní kò gbá yìí omi ìṣe ni á wà ayakùrá ní tí omi ìṣe àlọ́ yìí omi àlọ́ yìí fi ń hìdùnú

ẹwà kí ẹbí abí àjí ẹ̀dọ̀ aga ká ní máa yá mẹ́ṣọ̀ lẹ́yìn máa kàá yóò mí kété àmì àrí àgbà ayò rẹ̀ má jí ní ṣólé kìí ọtẹ́ máa ṣólì star máa ṣólì tírítírí máa ṣólì góòdà máa dódú máa wà kéèké kéèké kéèké ẹnẹ kìí sí àmì pàmà ṣídókò ájìmí ayò ẹ̀dọ̀ òjì nìga alùpùpù àkàdá àjẹdẹ àmẹ́dẹ́gẹ́dọ́ gbogbo àjàmẹ́ àrídógbogbo àwọn ìyílẹ̀ òun rẹ̀ àti àwọn ọ̀yọ́ wọ̀rọ̀ àdùn waradun de ma ma ka ogale ko ma ka ko gogoro ko ma ka e amone akini gola ma ma gene ki timuna be ki tuwe ma kini tijani ma weli ki te ara bi te one ga ju ru ti ma ni ene gele ene ene ni to ga ni to en e, ki jenge de a ju ko le e, o le kini hapo amone kini gora waradun waji yanki chanode zulumatin dehun radun modehun wa barikun kuhani ọdọmu ọmọmọnya ti adama ìṣàdéhùn ìbúnyàwó ọmọmọnya adama aláma yìí àbí munafiki wà á yà ádọ́ ọmọmọnya ńláma bí màá náà yìí nàbẹ́ ìbọ̀dọ́ mọ́ máa gbọ́ bá kuhani pa àti ẹ̀rọ máa ti gìlì ọlọ́gbọ́n káwọn ajé ìgbìmọ̀ gbọ́n ní ibà ẹ̀dọ̀ ẹ̀rọ ìgbìmọ̀ dúkù mẹ́ta ti bá kúṣá káyà bá ẹ̀dọ̀ ní kíkà fún ìgbàwọ̀ títì rẹ̀ ọmọmọnya dáre ẹ̀dọ̀ rẹ̀ ẹ̀ àwọn wà ní ìwòsàn agbálẹ̀ mi kí yóò yóò gbé jama ẹni kẹ́yà kíkà ń gùn gbẹ̀ẹ́dẹ́ yẹn lẹ́la duru ọmọ ìtù hànẹ̀ ìwú tù hànẹ̀ alẹ́ bọ́ ọmọ lọ́kà yẹn ò hànẹ̀ alẹ́ kúndùn ọjọ́ àti wọ̀ bárùkùn ọmọ mayanìjì ò hànẹ̀ lẹ́yìn àmà àti kìlí dẹ́ tìjì dàgbọ́ ọ̀lẹ̀ wọ̀ bárùkùn yà dá mà ìyá ẹ̀mú hànẹ̀ dá sí ẹ̀rọ ma bẹ́ẹ̀ ìyá dẹ́ tìjì ò hànẹ̀ lẹ́yìn yẹjàlúnà asọ́bí ahùfí àdáníhù àmì munafiki a máa ṣe gbogbo ma kọ́ ma tún ètí ma mina sọ̀wá ikú kó máa wé búká ọ̀pá bàdà ìmúkálẹ̀ ní òǹtùwà rẹ̀ ma kọ́ ma tún yé tí ẹlẹ́rí yẹ kọ́ tún yé tí èmi jùgede gẹ̀rẹ́ ẹ kọ́ tún yé tí ń àjọ jìgà kí ni yẹn yá ta ní wọ́nà gbogbo wáyé bìsíkà wáyé kì máa wọn kọ́ àgbókè wọn àmì rédíò ṣáyẹ̀ ọ̀dà gbogbo ẹmọ gbọ́n olú ma a ẹgbẹ̀ etí ẹ̀ má bí gbọ́gẹ̀rẹ́ ẹ̀dọ̀ ara ọ̀rẹ́ ẹ̀lẹ́gbó tọ́ àmúnáàzìkì ma gbígbọ́n tó dáàlà ní kàkí ní ihe àkàgbé mígìrẹ́ ẹ̀bà múnáàzìkì dé ìhà ní rẹ̀ ọjọ́ yẹ kí múnáàzìkì jẹ́ àdúgbò tó dẹ́hùn múnáàzìkì ti yakadu albarku yaqtafu abasarahu wane gire ki awa eba wano mama ya ki ada ibo pe aba ma ngome me mana ni yona ki nupale yi kemi ye mama nupale di dimini di mana ima di manu kwa hun daki jeu okwa bana eji awa o mama ada keke ki ango duhane ngama ba uhane iki ngodo mo ku ya ngopa yi kullama adaa lahum mashawqih egbaduku ha na elule na mape mapu manage hu ma mapu manage hu mamduchi ku sema na ma godi ki joye ki achi kungaba ogbe la do yima ogbe du ti to ogbe ki achi kungaba ba ye kewuka ogbe agbo ndị ẹ̀hùn yẹ́ a máa kọ́ gbọ́dọ̀ mú náà gbọ́ ọ̀lẹ́ kí a ṣe kùdú kẹwàá kà alùkùnmọ̀ ayé alẹ́jìlẹ̀ ẹ̀hùn kí a pa alẹ́jì bí ẹ̀dú kẹwàá kà alùkà níbi dẹ́pa kàráàmà kọjọ́ ti ńlá níbi mú yíyà kọjọ́ ti ńlá níbi ẹ̀wàá kà alùkùnmọ̀ ayé wù ní kẹwàá kà ọgọ́dé lẹ́lọ́wà ẹ̀nẹ́dú dèdè tẹ́lẹ̀ dì àdá lórí ẹ̀mdà kì ní ọgọ́dún mẹ̀kùnmẹ́ bọ́ọ̀lá abáyọmẹ mé ìbí dàmú pàkójá

ẹ̀hún dúkù màkà wà pàpà ní ọgbó bá kẹrẹ gbogbo ẹlẹ igbe lẹ ó abóhùn ṣáàtì bí wù yé kú yìí ń kùn lẹkọ mọ ẹnu. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم إيا موشي بنيما قاموا ما وهي لغا باتي كده المنافق لو يجوا ما ولو شاء الله إما رجيجوا لذهب بسمعهم إما بما ميتوا بولا ما با وأبصارهم ما يجوا غنما إن الله على كل شيء قدير الله تعالى يشنك نيكو يوم أي كده ونزد أي كو أي كوتا kọjọ́rù kọ̀rọ̀ ọjà ní mùnáfíkì alùpàṣálẹ̀ wà lónìí ayẹ̀kẹ́ gbẹ́ta kọjọ́rù kọ̀rọ̀ ọjà ní mùnáfíkì rẹ̀ ìdí ẹ̀wọ̀ kọlá kí mùjáhìdì kíkà kakóòtún yénìyí ìtùpẹ́lẹ̀ wẹ́ẹ́ yúgbó àbàkwálẹ̀ abakwa bákàrà ayamẹ́lẹ̀ yóòdó ọmọ oríyẹ́mùn pọ̀lá gbàmà àbàkwàkùmàdì ìmáàni ayaméjì kìrọ ló ohun ti nẹ́lẹ̀ dínà káfàrú pé kàtàmàláwà alákùnlú bí i ọyọ́ mẹ́lẹ̀ kọlọ yá màkàdìrí ayamẹ́gbẹ́ ìtàkì àrọ lọ́yọ́ mẹ́lẹ̀ kọlọ ọjọ́ ọ̀rọ̀ àmì mùnáfìkì ilẹ̀ mùnáfìkì mùnáfìkì wọ̀nà àwọn ọjọ́ ti káfìrí أي كادي مراد نعم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون نعم الله تعالى يا أيها الناس اعبدوا ربكم مرع رجوع دمه mẹ́ra rẹ̀ ọjọ́ mẹ́ aláhùdú mẹ́kẹ́tẹ́ ohun mẹ́rẹ̀ yìí ẹwọ̀n àti láti àti ohun rẹ̀ kì má túbẹ̀ ká ara rẹ̀ ń dúkìrù ayọjú ń dá tó dẹ̀wọ̀n olùkìtì ohun sọ́nà àlèkún àlọ́ ohun sọ́nà mẹ́yìn ẹwọ̀n lẹ́tí ìṣòro ṣẹ́ǹkì àtàjì wọ́n ẹ̀yà rẹ̀ kẹ́yà dáyẹ́kọ́ gbájì kẹ́kọ́ làgájì ẹ̀ǹkì títàkì àtàjì tí pẹ̀pẹ̀ rẹ̀ wọ́n kẹ́kà kó ṣẹ́ǹkì tájì kìjọ tó lẹ ẹ̀ka ṣẹ́ǹkì tájì adéjú tẹ́jì àtàjì adó ẹ̀yà adó ẹ̀mọ́ ẹ̀ka wọ́n kẹ́ dáyẹ́kọ́ gbóòlì àbẹ̀kú ẹ̀kẹ́ ṣe àlìjẹnu ẹ̀ǹkì títàkì tí pẹ̀pẹ̀ ara àlìjẹnu àlìjẹnu kíákíá kàkàgò oli le ti wake aka kago oye ni unweka kame kere raere ra, ra, ra, والذين من قبلكم يقول واربعهم يعني أمامك ونعملين لعلكم تتقون شون كمارا روبا ọ̀pẹ́ òmìnjẹ́ mẹ́dẹ́ àrọ̀ ọjọ́ gidẹ́ rẹ̀ gbogbo bá mẹ́yìn yá dé ìgbókùnmọ̀ ọjọ́ tora alẹ́ tí nìkẹ́ na ẹdẹ́ àbúkùnmọ̀nù kọ yọ kọlọ́dún ma kọlọ́ ìbáadà kọlọ́ àrẹ ọjọ́ rẹ̀ bá ẹ̀wọ̀n alótọ́ ọlá ọjọ́ ẹ̀ṣẹ́ ìbùsọ́ ìyàtọ̀ الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل نعم والسماء بناء وأنزل من السماء ماء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر جزاك الله خيرا الله تعالى ينهيم الذي جعل لكم الأرض فراشا هو شنك ما لدتلوك نادى تومه يعني نادى تومه والسماء بناء يعني ومو يلدو شدوا نجمه alùpùyáni tàtẹ apátákátẹ mọ́mà ní yíwa kúrúdú ṣe ẹ̀hùn tó tàbí ọmọ bá ní kí gbọ́dá bà wọn ó yá lè dúpá òun lùpá níta ní kàlíjì òun yẹ ìdílé níta alùpùtà tẹwà kálí òun dúpá òun àwọn nọrọ ní وأنزل من السماء ماء أو تشتاك e كارا رجل مجاكا ده إنا من تشي موا يكتن يوم يتونا ويكون تونا على إمام ما ندنا kunyi kuma ya ne mai daga don kore aji ki alu le ohun ya ne lẹ́yà àti àti sáàmù ẹ̀wọ̀n na jí nígbà gbígbọ́ ohun lẹ́yà ne mẹ́gbọ́n rẹ̀ sáàmù ẹ̀wọ̀n many many people survive without without iketegere mgbeguji nwunye yi ane yi ane le ohun chọrọ anyị mee le ohun ahụ chọrọ anyị mee ala ewa anzara mine sema iman ọjọ ohun adụmịrị ọgwụ ira megi meje meja ka kọ ọjọ ohun adụrụ ọgwụ meghaje ẹ̀dá ogun múnẹ̀ máa jàmà gbé kóòlù mú àmàlọ́dọ̀ àmẹ́má yẹ omi lọ ní àmàlọ́dọ̀ kẹtí pa àmẹ́má yẹ omi lọ ní àbúgbùgbù ma kúnyí ètò ọ̀yí máyà àbúgbù ma dúnmọ́ mọ́ akúnyí wá àmàkúnyídé ma yẹ àwọn ọgbọ́ ẹyẹ ma yẹ́lẹ̀ máa kàmà ẹ̀nà amínirú tí àwọn amímáyé omìlọ̀ ní o amínirú ẹmẹ́máyé omìlọ̀ ní o ẹgbà gbé ilé kùmà títà kàkí ni àmáyé omi kó rí kàmínirú máa wà níyà yẹ́lẹ̀ àmúnẹ̀ yá sí ní àdàmọ́ ìlànà òkú ẹ̀ ládàmọ́ mà yá sí ní ọkùnmá àdùdàmọ́ ògbégbé rẹ̀ ẹnẹ́ka mà mú ẹyẹ mà

Ka ẹ̀dọ̀ ń dà gbítgbó nẹ̀ káfíríkì àjẹtàbálẹ̀ káfíríkì ò nẹ̀yẹ́ lẹ̀jẹtàbálẹ̀ ọ̀rẹ́bẹ̀bẹ̀ tí ẹ̀kàkí ni àmá jẹjú ibi tó yá tọ́ ọ̀nà ọ̀nà ẹ̀lẹ́ ṣọ́bọ́dé ibi kàbí wọn yá pẹ̀kọ́nú ìnìbí ẹkọjú àkún ẹpẹ̀kọ́nú èdè ẹlẹ́dọ́mọ orí àkìní gbígbé lọ́wọ́ ẹpẹ̀kọ́nú wẹ́kọ́lẹ́ ẹ̀ṣímà ẹ̀ṣímà àkìní ìbí chakabi oye bi akɔ yɔ mi dodo n'obìlɛ bɛ k'i be yen ibi yɔ yɛ ŋutsi bi n'obìlɛ kpɔni kɛ nya awuta la lɔrɔ kagba gba kɛkɛ n'ife nya ko yɛ bi ko yubi bi dɔbi la bɛ na ko ho n'obìlɛ ɔyɔ ŋutsi lɛ ŋu yɛ yɔrɔ yɛ ẹ̀yàdù aṣe a yẹ́kẹ́ fún gbégbé rẹ̀ ìgbòkè gbégbé ẹ̀mí mà kòkò mà mẹ́dúró yìí kẹ́bẹ̀ dákẹ́ mà kẹ́kẹ́ kú wọn ni wọ́n mímì kòkò gbégbé kú adúlá dé ilẹ̀ kẹ́wé kú ẹ̀múdà kú torí ìdí omi awọn nẹjọ ẹnẹ dẹdọ mi ẹnẹ ọjọ ẹdọdọ mi kó mi lọ ẹgbà ka ìnẹgbà kẹ́ ìdọ̀dọ̀ kàdó ní gbémi kí ẹ lọ ẹmọ́ yàkà náà ìdọ̀dọ̀ kàdó ẹgbà tó lẹ́gbà tẹ̀bí bùlọ́ọ̀kù yá akẹ̀bí bùlọ́ọ̀kù kó mi adú yà ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ bọ́kú mi yíwá nẹ̀ ẹ̀dẹ́ máa tàdọ̀ àwọn ọjọ́ ẹ̀wọ́ ẹ̀jẹ̀ omi lọ dáná máa dún kẹ́ẹ̀dẹ́ mi kẹ́ẹ̀dẹ́ gbogbo ẹ̀kọ́ ọ̀nà dákú mi kẹ́ lọ ẹ̀wọ̀n mi gìdá náà ẹ̀wọ̀n kẹ́ gbogbo àdó àwẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ yìí nìyí ó yálẹ̀ àtàjì ráyìn ẹ̀bí mi gómi kí lọ káàrẹ̀ ẹ̀gìjì káàmù nẹ̀kíkọ̀ wa

esadu akɔjɔ owo mi da mɔna abu gɛdɛ kó nkɛ yi da ɔgbɔdu jaka ya ko ma nɔ yɔ ɛni akɔ ma nɔ yɔ ɔyɔ kiwe ki yi da ɛni akɔ ma nɔ yɔ ɔyɔ kiwe ma a kiwe ma ɛni ɔjɛ ba da ma nɔ yɔ turuki ki awɔ bɛ tɛ ɔna lɛ òun àwáṣàdó akómi gidi abuka na duwa na ce kiwon giya abuka na duwa na ce komi kiwon ta Allah ta baraka wa ta'ala igabe igabe yana mai kuma yace nu mi don men ame kuma ma mi don men fa'alun yuri igiru mi yuna shi mi yuna yan wo ni against the will of abe lo yi mi yu ko yan lo against the will of abe kuma ki mi to da da mu na kene gire ma yan ni ẹ̀dẹ́ ìwẹ̀ kẹ̀dù kàdó mi tó ń jẹ́ omi kọ̀ wá nẹ̀yìn aláwọ̀ ti fa ákí alùkẹ̀dọ̀ gbàmọ́ yóò ṣe yìí hábí àtẹ́nìkí wà jẹun wà ìmátẹ́nìkí jẹun wà nìyẹn kọ̀ jẹun wà wà á ń zẹ́lá nínú ẹ̀rọ lẹ́nẹ̀ kí àwọn òkú ya nìyẹn a òkú gbòòrò déhùn gbàgbòòrò aka àkànnẹ̀ bìtì lè gbòòrò òwe gbòòrò wáyé máa fúgbòòrò májà déhùn lórí. bùyé májà kẹ déhùn ó na tó kó abújú májà kà dúkù di arọ jẹ dání ẹ má gbòòrò ẹyẹ tẹ́lí kẹfà wọ̀nyí bá ẹ táyì máa jẹ́ka náà kéhù ní ìnáàlù kẹ́ yẹ́ ní ẹ̀má rí ààrẹ ibi dánú òpígolo ya òpígolo ma nẹ́hẹ́ òun náà tà mẹ́nẹ́hẹ́ òun náà tà yẹ bá omi wọn dọ́mọ́ ibi àwọn ọmọ ẹ̀wọ̀n

ẹ̀lẹ́ aláwọ̀ abúrú mẹ̀yà kógun ibá ìdálùkọlú àdìkọ́nàlè ẹgbà gbé alùkòfí gùnlùkún ọdọ́gọ́lẹ̀ ìkúnná fòbí a máa lẹ̀ ìkúnná mẹ́ dólà ẹ̀kẹ̀ háì ajá dola ẹ̀kẹ̀ háì ọkọ̀ṣí ni ńlá ọjọ́ ọkọchị na ni ńlá gbogbo mẹ́nà kọ́lù mẹ́ka ti ni india ohun ma kó wá ma kó lagos kó ipọ́tù kámi ní alùpùpù gbogbo náà mẹ́ lalalalala pàmú káńgá ma ọmọlẹ́ àmá ọ̀ extract omi oúnjẹ àjòkú ìmọ̀mùkú mọ̀mùkú ní kéṣe kú lọ agugu the same thing ọgẹ́lẹ́ àbò kọ́mpẹ̀lẹ̀ àwọ́ tí agugu agugu mẹ̀já lù sẹ́wọ̀n ha gali ohun tẹkúnná tí a bá yọ ire àbájá tẹkúnná bá yọ ìwẹ́ ní pẹ́ ìmúrú gẹ̀ẹ́nẹ́ mẹ́ ẹni kí olóòdù mẹ́ta ẹlẹ́gbọ́ abáyọ ẹ̀mú dánáná yílẹ̀ ha kẹtẹkọ bàtà wá ti àákà máa lúmà níbi pa ọjọ́ ọ́

ọyọ yẹ ọyọ méjì ọ̀tá kẹ máa wò kúrò kúkú pa ọyẹ àwọn tí kúrò àgbàjá lè máa Ma wà máa fi ẹgbẹ́ ọyọ mọ́kọ́ bí múdá tèwò rẹ̀ ṣe ń kọ̀ pẹ̀ta ìmáyébé mọ́la onẹ́nìkì ó ń gádà wọ́n yìí bẹ́ẹ̀ ẹ̀hẹ́ ọmọ àgùnlá ayá kwàdọ̀ ọdọ́ òmìnir ẹ̀mà kọ́dọ̀ ẹbá ìwé kwàdọ̀ wàjí ní èrè ìbọn tí kí bọ̀rọ̀ gẹ̀rẹ̀ bá kílìkì ọjọ́ ma wọ́n mọ́kọ́dù tí èyílẹ̀ àbódùkùnmà ló lè pàgbòlò ma máa ń kó yìí wọ́n mákùnrin yá àdìjà wọ́n máa yẹ̀ wá yẹ̀ wẹ́ yẹ̀ wẹ́

rizikon lekum ko yoka e yeni unga mama ula ko jo andi mun ko ci ngume ibi ka ne bi yo yo ta ko ale bi ngona bi ngwa do ay kiji je yo jo nga bi we bi ama ka bi rabu du kuma ko jide kuma ku ya ba ma lu ma bi o ye nyoma kuma ne ki ba ma ne ma o ya ku ne bi le ko saka je ta me ti je we mi ku me ta pa ka pa me mu dale jo ge ta me se ba kìkì ewu yìí gàba di ya kìkì káàbìrì màtí mani kìkì báyìí tayi lọ. àmẹ́mẹ́ ta yẹ aláhu akubaru wọ́ọ̀hu akubaru méjì ni dọ́ọ̀ mẹ́bàá ni ga màkàbìrì jì ni tsoko. ọyọ ìmọ̀kù mẹ́dọ̀ múlu tẹ́hẹ̀ wá màá tsoko mi. ọyọ dunu ma mẹ́tì tó ebi emu

kama do luma ma eh luma mi ma tajwidi mota ba da kan wani sai ba ne dun ma ya alkene je da yi ne ma ya la hmm? eh, eh. na no ga ma gbele ge la da mu ne ma ti ni eni ha ma ro ko sun e un a yi ji na na ma ujaya amengogele leta kama unemana doho ujanate ujanate badu. alayhi sallallahu alayhi wasallam yani abu duka makazira akuja ba makaba akama noye hunu ba baba makaziro makaziro kuma mashini kuja bume hewe mi abayo eba mani kigume yo mchide kukama kwa maembe tichini sokotwa imakamiri kama kwane mawatu jane ujane afghanistan 2003 2004 ma wo ma september 11 2000 september 11 that is 2011 2003 2004 to ẹgbàlẹ́ ohun maru tó já ní afghanistan a maru tó já ní afghanistan because the year 2001 ẹgbàlẹ́ ohun mayá tó máa tó bí aláàrín abẹ́dẹ̀kàrí 2003 ẹgbàlẹ́ ọmọ ló tó yà ní oyà ní afghanistan yìí ewọ́ ọmọ bàbá òyàdúkù máa jà ẹgbàlẹ́ ẹba láìfún àjá kò jí sẹ́tàlá sí ọmọ abọ́ àmà àpàyọnú àmà káàkiri gírẹ́ ìnàmọ́ kọ́ntìrì kọ́ntìrì kọ́ntìrì kamẹ́ríkà kórùbì àmì kọ́ntìrì ẹlẹ́kùnmà kórùbì máa òye yà lákílẹ̀ fọ́ọ̀mù máa mado neto nato ye oruye juma lede ami kontiri ile ma egba duk ma ola apagbo ma ruti won ma ya kujaba ma paye ma womo ma kujaba mi alkaida oja ni afghanistan o ma kuma yoni ma nọkọ daa kuma ala ala tẹ kuma ti bọ mùnọ ba yìí kì í akwa ni ma ipa ipa kẹrẹ bọ kí ma ọkọ ma yà ni aboko maja wane koko koko koko kwa bene kwa makao amewe wane kuyani ile onu gulu kuma manje kuma le boda gulu kuma mani kidaba ndia ne ma ni amango da bi alu kama nyari strategize amanyari strategize budu ma ibinu makaiwa amanyari strategize and point you do kidoji eri strategize match reinforcement bí màá na àmì kọjá yìí tọ́ màá nyá gbá máa ká máa yín bíi gidẹ́ ọ̀la. ẹ̀kejì wọn máa ní pọ́ǹsì ẹ̀kejì gidẹ́ ó jí èrè sàtẹ̀yà àkíní màá nyá yù insider bí màá na àbókù màá mọ̀mọ́ fìtí nà màá ní kí yù màá ní pọ̀ mọ́ umọmọ òun ti akọmọ torí àlà máa pàtìtì ìgbà máa ń yá ìlú ká jùyà ká di jùyà kẹ́rẹ́ ìmáàdá alẹ́ a máa bá máa pàtẹ́rẹ́ ìyọ́ a máa pa ọmọ ayá mẹ́lẹ́tì ìgbà máa yá tẹ́lẹ̀ yìí ẹgbẹ́gbẹ́ màmú ẹ̀rù tẹ́ gbogbo aládìíkà aládìíméjì ọ̀rùn yáde dáná èrì strategize lẹ́mà yáde strategize dá ọmọ lẹ́mà yáde discover àti ní ìnàmà pàákàdánwò àmà ń gẹ́jọ́ àmì àhàlì súnà níbi lẹ́jà sí àmà ama kwele ama aju ujane ujane state ga ujane afghanistan mole state gwele madu ni mazari sharif mazari sharif madu bi state gwele sab manya ma ko gide manya mo ne nyima ne meta ele ma ba dum ta mi ka ukolo kama tin ka bi shina mane amanya kama ne ujawa amanya kane ujenwa ama mo he gbagba ma mo he dumame àmì anyáṣì president gé àmì anyáṣì àmì anyáṣì gọ́gọ́nà ó yá ní ìgbàbá dé adé economy ó yá ní àmì anyá control rẹ̀ àmì kí mú dàbá ma ọjà kẹ́rẹ́ ìjà àmà ní kíkọ́ àti wà nínú àmì ayé àmì àmà náà bá ma yẹ ẹ́ àbúgidé mà jẹ́ màmá ní kúrò lẹ́wà àlùkò ní kò mà gbà kò sánà ọjà rẹ̀ bá kò mà mẹ́ta rẹ̀ kò bó yìí àmì àlùkò nà màmá nú ìsáwàbẹ̀ láyà nù rà rálẹ̀ ọ̀hẹ́ ní ti pakistani rẹ̀ ọgbọ́dúnmà kọkọ́sọ́ká ma wọ́n lórí àti àbúyá ma ní kújà bá ma pàtàkì ma ní kẹsọ̀ sí dìí a máa pàpìtì o ma ní kí kújà gbùmá kújà bá ma pa táà ma ní kẹsọ̀ sí dìí a máa ma pínlẹ̀ bá a máa pàrà máa ọdún maka ma the same thing alùpùmájú yàwó já ní iraq 2004 àkútí 2004 ma wá àwọn ọjà ní iraq yìí strategy lẹ́bi tí ń amẹ́ríkà tó ṣe kọ́ mọ́lẹ́dá mọ̀ nílé omi ayé ẹni tó jáde syria ẹwọ̀n gẹ́lẹ́ pìtì dọ́ máa lulẹ̀ ẹni tó jáde lebanon ẹwọ̀n gẹ́lẹ́ pìtì dọ́ máa lulẹ̀ ẹgbà tó kà máa káàbìrì anyá kújà bá máa pàbá àmà pàbìtì máa ló ṣe kúyé lẹ́gùn ya boko haram tó jáde mẹ́lúwò yìí ni ó machine ti bom katsina katsina jo pepepe ama kano to jile ma ti bombu kano abunya ama chetenge deita ama kafiri ama chetenge deita ama kafiri ama chetenge ama ama dengi kwa nei matini kuma kuja ba makwa ama kunya malikidu chiku ama kwa piti matini bishiku hii abe mama mlo ndun mama brain watch mame bikunu mama menya kola mepa menye aka kama akpa ma emepụta ikpa ameghị emechalaja meti bọm ka meka melekwa so ama ọ ama akpapiti ụma ịmụta ma akpọla ịkụta akpanya ọtịma adụ ama ịta na ebichi oge eyi kọ ụka oyi eme ya ahụ na ihe nwuge dị nwuge n'anyị fọlá tẹjá alúlì láyé àndáàdá na mọ ọjọ ègíní mẹkó máyọ ọjọ ọlá lóhùn àmẹni ègíní mẹkó máyọ ọjọ ọlá lóhùn wà á ta annabi sallallahu alaihi wasallam an abladin masuda to ne ne yan ya rasulullahi ayu dhanbi azra kun to jo le binya wo yi annabi sallallahu alaihi wasallam yan he an taj'ala lillahi niddan to ruke de ne o mola ngojo ka akojo ne ne o mola ene o mola le o ne le abe akali jenu abe akini ilika abe kokoro abe akode abe koli abe kaji ehun duke mu jenu kan mola ngojo upa ojo ke mu daun ni ke me mola ngojo òun wà fún kọ́kà ọjọ́ aláàbùn àjọ nìyẹn hadithun mutafakun alayhi rawahu bukhari wa muslim bukhari fa muslim ama bi hadith lelewa ubilage tufail ọmọ sàkbára tufail ọmọ sàkbára sọmọ aisha dẹ òun kọ aisha ọyà níbi níyẹn òun kọ aisha ọyà níbi àmà níyẹn imam dandan àti òun tó lóyìn yẹni nẹgbà kùnrin náà na ọ̀nà kùnrin náà ya kùnrin akẹrẹ bá mọ̀já àmì yẹ̀húdà máa ní sáti kù yọ tí abùnrin àwọn ya ní mẹ́n antum abúnyádẹ̀ ìgbé amọ́já ya àmẹ́lẹ́ àti ní náà lulẹ̀ a máa mi yẹ̀húdà ẹ̀rẹ́ la máa ń ede alkọ́ọ̀ amẹ̀tìbó kàdí ni mẹ́tì àdínà ọ̀gẹ̀dẹ̀ ayò kọjú àgbà àdínà àdínà máa ń ṣáti àdínà mẹ́mẹ́lẹ́ àdínà mẹ́tì kọjú ọmọ àgbà lọ́la ń kún tẹ́kọ́lù náà òṣèré ìbùn pọ̀ mẹ́mdà ọlọ́ni tẹ́kàdí ni mẹ́kọ́ dàrú mẹ́ni òṣèré ẹ̀tọ́ ọmọ ọjọ́ àdínà mẹ́kọ́ dàrú. wà í dájú ìyẹn ni òun aka mẹ́lẹ́ àwọn mọ́ ìdúnmọ́ àmẹ́ àdínì ẹ̀hẹ́n òun ẹ̀ ti gbógun àmẹ́ àti

ọjọ́ yé kà níbi máa àtàkàjẹ́ dán ẹ̀wọ̀n lẹ́nu jíjẹ dán tó dáa níbi ṣàkọjọ́ wọn nùpa wọn lẹ́wọ̀n gbùnùgbà níbi kọjọ́ sáà ń kéde àmì àgbùnùgbà mẹ́wọ́n lọ lẹ́mẹ̀ òun ẹ̀ lè gbọ́ àmẹ́lẹ́dù òun ẹ̀ wọ́n akẹrẹ bá mi nìtara àwọn ìjọjà mẹ́jà gbọ́ àmẹ́jà nùbàjá ti dó òun ẹ̀ ká bóyá dà mẹ́ àká màmá àmájà máa ń jọjẹ ìmẹ́sìkà kí nà mẹ́ àká níbi ìṣẹ́jọ́ ọmọ erere ameawomdanwu ameama kpọnugwuru ga adị na meghachi yachi enyoko gị agba ihe anyị mejighachi na emejighachi chọnkwọrọ onye ị na ihe a e na ya ka mụ na ha ŋun y'a kɛrɛ ŋun y'a ŋun wa ŋun kan ale bi mali saka ne bɛ a kini ɲinɛ kɛ k'anw mɛ o n'a ye kɛ n'a y'a ɲinɛ kɛ k'anw bɔ mɛ ŋun y'a k'i ni ko kun ka kan mɛlɛ mɛ ko ne bɛ a ka o ne kɛrɛ ba kiti gbɛ kuma ye fɛn min na da o yɔrɔ la dɛ ɔya ɔya ɔya ɔya mɛ da minnu kuma da masalasi fɛn min na a y'a mɛ mɛ da minnu mɛ k'an ma kuma arojɛ ne bɔ du kɛnɛ ne dɛ mɛ k'a mɔ ma mɛ a mɔ y'a mɛ ne mɛ da o ma ti kɔ pim الذي شان إن الحمد لله نحمده ونستعينه ونستغفره بعدك الذي أن يقول على شاك نوم شاك نشوك أن يقول أن شاك يدنوم oke suna le yan ki aka don woruka ma ya je le yan ki aka don sulu ya ya je yan ki aka don eni juru lu wo yan ki awa don e wa gojota e adu aye le ti takisha nikola tagi eni megba megba ameku mewa meko meyi masalaje mingi ni medu ku yeye mingi ni amekume woki semina nini inola kuna atini kahume etetaku yoma dume ummi fa ina tufailan tufaila nami turun koya mi amani kuma ya aisha tufaila nami raaru ra'a ru'ya inunakina akhbara biha man akhbara minkum inaboki kona le umekum kikama kwa umeme wa innakum qultum kalima amegidei lola aka umechaka kana yamnauni kadha wa kadha an anhaakum anha ina ukijahana mikumakola ya umekubi yewongo yewongo yewongo mikunaka mikumako bi putu ngumeli tagada bana akini na sini dola mikene ka meme ongele tan ngimaje ni kuna li kunaka umekubi ni domo ama wala le alkutufilu ngo na unati pasi gida ayo wa kuna wala ka

ṣẹ̀ǹkọ́ ọjọ́ kéèdè yẹ ẹ̀ǹkùnmẹ́ kàídọ́m ọ̀nà tẹ̀lẹ́kà wà ní sọ́lá sọ́lámà yìí ẹni ṣẹ̀ǹkọ́ ọjọ́ yẹ kò wà níbi yẹ náà yá lò lẹ́lẹ́ ẹdùnmí jẹ́ náà mọ́lá wọn yọ lẹ́ àjà àṣẹ ní lílá yìí dídá ẹ̀wọ́n dùnmí tẹ́kẹ̀jì wọn yọ gẹ̀ẹ́nu kàkí ṣẹ̀ǹkọ́ ọjọ́ kéèdè yẹ ọ̀wá òkúlù mọ̀rẹ̀dẹ̀wí wà àkàrẹ́jù òyìnbá ẹ̀kìtì òyìnbá ọjọ́ máa ń gbóhùn ń dúbà ẹmọ jùmílẹ̀ dùnmù ìgbà mádọ́fí muhammadu ibi ìdúnú abdúkẹ̀ afẹ́dọ̀ anẹ́bì abdúkẹ̀ ní jẹ́ anẹ́bì kàdé ẹ àrẹ̀gẹ̀dọ̀rún ìṣàdọ̀wà muhammadu muhammadu muhammadu muhammadu muhammadu muhammadu muhammadu amin ó dì mẹ́wọ́n àti ẹ́ kí muhammadu ya muhammadu ya muhammadu ya muhammadu ya muhammadu ya muhammadu ya muhammadu ya muhammadu iṣẹ́ bọ́ ولله الأسماء الحسنى فادعوه بها فادعوه بها أوجو يوم يلا موجودي ولكي تغبان شعبان أما دو يوجد ما أرد أن أقول dan ma kuma dudu shi ibrahim dudu shi yan dudu shi abkadir jelani ne e o de ne bune du do ta du mẹ́dẹ̀un dẹ́gbọ́pọ̀ ọjọ́ mìíràn àndáàdì dínà tẹ́ǹkwà àmọ́ ojú ègí ní kùmọ̀má ṣekú wà látàdúrù kùmọ̀má àníyà yàdìfẹ̀rẹ̀gùn wà ń tún tààlẹ̀múnà mẹ́àmàjálí annahula rọ̀bàlẹ́kùn àkúmẹ́nu ojú òmúnẹ̀ yàdìfẹ̀kùn gẹ̀rọ إليك تبارك الله